سلام الله عليكم ورحمته وبركاته باب قول الله تعالى أيشركون ما لا يخلق شيئا وهم يخلقون ولا يستطيعون لهم نصرا ولا أنفسهم ينصرون أرجوكم ولو أبي أمام قصي عليكم سياتي فالنبي صلى الله عليه وسلم agbọn ọ̀rọ̀ míì ni atúnbọ́sí lónìí yìí eléyìí tí àkọlé rẹ̀ náà ni àyà tí a kà síwájú yìí báàbù kọ́ọ̀lì láì tààlà ayúṣirikúnà máa la yàkùlùkù ṣẹ́yà wọ́n mú yóò kàlàkù. àkọlé ọ̀rọ̀ yìí ni sóra keje àyà one ninety one وقوله والذين تدعون من دوني ما يملكون من قدمير إن تدعوهم لا يسمعوا دعاءكم ولو سمعوا ما استجابوا لكم ويوم القيامة يكفرون بشرككم ولا ينبئك مثل خبير náà. wọ́n wọ́n á wá orogún fún un nínú tí kò lè dá ẹ̀dá kan nígbà tí ó jẹ́ pé ajá àwọn náà ni. ولا يستطيعون لهم نصرا ولا أنفسهم ينصرون. wọ́n kò ní agbára ìrànlọ́wọ́ kan fún wa bẹ́ẹ̀ ni wọ́n apá olùmọ̀ sọ́yìnà ọ̀nà oníkírà ayé ni wọ́n ti ṣe àkọlé tuntun ní ìdàbọ̀ sí. ويشركون ما لا يخلق شيئا وهم يخلقون wá wọn yóò máa wá orogún fọlọ́run níbí látara nǹkan tí kò lè dá nǹkan kan àwọn tí wọ́n ti fẹ́ máa bọ́ lọ́hùn orogún yìí fọ àwọn ìkàlàkù ẹ̀dá làwọn náà. wàlá yàtọ̀fẹ̀ òun náà láhùn násọ̀rọ̀ tí wọ́n ti bọ́ lọ́hùn orogún orogún tí wọ́n ti mọ́ lọ́hùn ní gíláàsì yìí kò lè ràn wọ́n ṣe wàlá àǹkúta oníyàntòrò àwọn tí wọ́n ti wá orogún mọ́ lọ́hùn lọ́rùn wọn ò lè rárá wọn náà ṣe. àìsìrìkùn ọ̀rọ̀ táwọn olùmọ̀ nínú tafsir tí wọ́n sọ nínú àyà yìí wọ́n ní ilẹ̀ àyà ti. أو في هذه الآية توبيخ وتعنيف للمشركين في عبادتهم مع الله تعالى ما لا يخلق شيئا وهم يخلقون توبيخ àti tààní ọlọ́run ti ṣe fún wọn ètí jẹ́rẹ́ ni pé ọlọ́run yẹ ìyá àwọn kékeré ó sì tẹ́ wọn sí ìbàdàn ti ní máa lọ́ọ̀rùn nípa pé wọ́n ń sin nǹkan kan pẹ̀lú ìjọsìn fún ọlọ́run tí a bá pè yàn ní kèfèrí kò túmọ̀ sí pé ṣe ṣe ìsìláàmù àti tí ò bá jẹ́ kó wó bọ́ lọ́wọ́ orogún ọ̀nà méjì ni kèfèrí pín sí ẹni tí ò sí náà rárá àtẹni tí ń sin náà tó sì wá orogún kan tó fi tó sì mọ́ náà lọ́wọ́. jẹ́rìí pé la ilaha ó jẹ́rìí sọ́kàn wípé muhammadun rasulullah sallallahu alaihi wa o ó sì tún láwọn kan ó láwọn kankan ti ń ṣáàjì ó láwọn kankan ti ń bí rẹ̀ bẹ́ẹ̀ fún tí ń rawọ́ ra pé títí bá ń wọlé ó sì láwọn kankan ti ń tí bá ń wá ìtọ́ àti ìdáàbòbò wọ́n wá sí masjid wọ́n kọ́ wípé Allahu akbar ó lè máa ṣe hajj ó lè máa ṣe siyam nínú Ramadan at the end of the day nínú àtúbọ̀tán ọ̀wọ̀ àtàwọn kẹfìrí tí òsì kankan wọ́n jọ lóde àti tí ò bá kú sórí bẹ́ẹ̀ ló kàdùn jẹ́ pé sábà sọ fún wa pé ááyà kan nínú ááyà ọlọ́run nínú àlùkò àlùkò yìí ọlọ́run ti yẹ̀yẹ́ kẹfìrí ọlọ́mọdé ayẹyẹ látara ìmọ̀ ìjọsìn fún mọ́ọ́lá ayákòlòkò ṣẹ̀yà nítorí ò lè dá kankan ẹ̀rí tó mo ní ayé àyè làkọ́lé ibi tí kò mú nǹkan ọ̀rọ̀ yìí wà ní pé èyí ti jẹ́ sọ nǹkan tí kò lè dẹ́gbàá di bàbàrà. tó fi wá di dáná ìjọsìn láti máa wárí fún ní ọ̀rọ̀ dídẹ̀dá olè àkọ́kọ́ ọ̀rọ̀ pé ojú ń bí tàbí tàkọ́lé gbogbo táwọn èèyàn ń pè láyé yàtọ̀ sí àlọ́ kò sí kankan tó jẹ́ adẹ́dàánú wọn gbogbo àwọn tí kì í pè wọn náà mọ̀. wàhùn ìfàkùn wàhùn wàhúwà makhluk nǹkan tí wọ́n ń pè yẹn tí wọ́n fi wá orogún tí wọ́n sọdọ̀ orogún ẹ̀dá ni. wal makhluk la yakunu sharikan lil khaliq lè dáadáa fi lẹ́tẹ̀ khalaqahum laha. báwo ni ẹ̀dá yóò ṣe wá jẹ́rìí táàbù mọ́ lọ́hùn táàbù sí ọ̀dọ̀ sáàbì bọ́lọ̀ ń dọ́gba nípa pé ọlọ́run ní ẹsìn ní bó láti fi ẹlẹ́dàá àtẹ̀dá dọ́gba sáàbì wọn ti dọ́gba dọ́gba ara wọn. وبين أنهم لا يستطيعون لهم نصرا ولا أنفسهم ينصرون ó tún wá hàn nínú àyà yìí pé لا يستطيعون لهم نصرا àwọn ogun wọn ò lè ràn wọ́n ṣe orí àwọn ni wọ́n mú fún ara wọn kò sí ìkẹ̀kan nínú síra wọn bá sọ̀kalẹ̀ kò sí ọ̀nà kan kò sí àmì kan tó sọ fún wa wípé ọlọ́run bá sọ wípé pé lágbájá yàtọ̀ sóhun àbí ẹ sin lágbájá yàtọ̀ فكيف يشركون به من لا يستطيع نصر عابده ولا نصر نفسه tó alófà tí wọ́n fi wá sọ́dọ̀rọ̀ mọ́ ọlọ́run من لا يستطيع نصر عابده nǹkan tí ò lè sàrànfi fún àwọn tí ń jọ́sìn fún tí wọ́n mú lọ́nà ò lè ràn wọ́n sí wala nasra nafsi. àwọn òtò àwọn ò lè rárá wọn ṣe àwọn tí ń sìn wọn náà ò lè rárá wọn ṣe. ẹjẹ ń fún yín gbólóhùn kan tó gbajúmọ̀ lẹ́nu àwọn èèyàn tí wọ́n láti ṣe wọ́n ni mo fà nábì nà ọmọ bẹ̀ mo fà nábì ẹ̀gbẹ́ dáhùn ìhùn ẹ̀sìn ni ó lè fẹ́ ó fi ẹni fásitì wo ni ó mú afẹ̀sìn ti gbogbo ìtọ́lọ́run sì máa ń dì gẹ́gẹ́ bí ẹlẹ́dàá tí ń fẹ́ lọ́dọ̀ ẹ̀rú ẹ̀ láti fi jọ́sìn fún ọlọ́run pé ẹ fún mi méje ó sọlọ́lọ́ sọ̀sọ́là tó bá jẹ́ mẹ́wàá ẹ̀ ilé mẹ́wàá sọ́dọ̀ lọ. wọ́n ṣe mo fọlọ́ bẹ̀ ọ́. ẹ̀sìn ìsìláàmù nìyẹn. ní ẹ̀ máa sọ bẹ̀ ọ́ i. tẹ́lẹ̀ yóò wá jẹ́ ẹ̀sìn ẹjọ́ wa ká nàbí nǹkan á dé bẹ́ẹ̀ rí. àtàkọjá nínú gáàbù tó lọ nígbà táwọn mẹ́ta nàbí ìtọ́lọ́lọ́ òtárọ̀ tọ́lá ti ń sọ fún àwọn èèyàn kan wá bá wípé àwọn wá ṣe lórí mọ̀nà lórí òṣìṣẹ́ ọlọ́run bá kọ́lọ́ lọ́wọ́ sàkálà ó ní láì sáṣà òbí àlọ́lá wọn ti ní ibẹ̀ lọ́hùn ẹbẹ̀ lọ́hùn ẹbí pé kọ́lọ́hùn ó dákun kọ́lọ́hùn ó jọ̀ọ́ kọ́lọ́hùn ó fàmójúkò èmi kọ́lọ́ ẹ ti bẹ ọlọ́run ẹni tá a wá wá tẹ̀ ní èèyàn àmọ́ àbẹ̀ sàtẹ́lẹ̀ yìí yàtọ̀ àmójúkò fún mi foríjì ni ó ti yàtọ̀ kúrẹ́ni ńlá tẹ̀ ẹni yẹn la وهذا برهان ظاهر على بطلان ما كانوا يعبدونه من دون الله وهذا وصف وصف كل مخلوق gbogbo ẹ̀dá pápátá olóní òní lílẹ̀ ọ̀ṣàl mọ̀láìka wọ̀lẹ̀ àmbíyá ọ̀sọ̀lẹ̀hìn wọ́n dà bó wá jẹ́ fún mọ̀láìka lára àti gbogbo ẹ̀dá tó ń bẹ lórí rẹ̀ tó tó tóbi fún gbogbo wọn ni wọ́n gbàrò lílẹ̀ níbi ká tó jọ sí fún wọn. àbí ká fi wọn wé ọlọ́run ká fi wọn sorogún ọlọ́run gbogbo wọn ni wọn ò sí nu ọlọ́run ògbé dépò yẹn. wà á ṣọ́ fi xaliki muhammed sallallahu alayhi wa sallam tó dórí anabi wa muhammad sallallahu alayhi wa sallam. anabi sallallahu alayhi wa sallam yánà yàtọ̀ sọ̀rọ̀ pàrọ̀ alamu firikin nígbà kan òṣìṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam ó ń pẹ́ lọ́run kó fún un láràn sí lórí àwọn òtẹ́bọ. ويقول اللهم أنت عبدي ونصيري ونصيري ìwọ náà bá ìwọ láti lẹ́yìn mi ìwọ ní fi lẹ́yìn ọgbà mi kíkà àkùn adọ́gbọ́n wọn ò lọ́gbọ́n kan tí mo lè dá ìwọ ni mo fi ń dọ́gbọ́n ìwọ ni mo fi ń sọgbọ́n wàbíkà àkùn tí bá ń jẹ àwọn òkápá ní ẹ bá gbógun sí mi òkápá kankan orúkọ rẹ ni mo fi ń dìde mo fi ń dìde gèrè wàbíkà òkà ọ̀sìn orúkọ rẹ ni mo sì fi ń jagun kò fi kankan ti tọ́dọ̀ ara rẹ̀ sallallahu alaihi wasallam kò fi ẹ̀rọ lọ sọ́ọ̀bù mọ́ ìdá. torí pé ọmọ ìyá ara wọn ni làwọn ànábì ọlọ́run ẹ máa gbọ́ àpèjúwe tí mo fẹ́ fún yín yìí. nígbà tá à ń bẹ nígbà ọmọ nígbà tí Musa ọmọ Mariam àríṣàlá ti ń pàtẹ́júwe apá kan àwọn agbára tọ́lọ̀ ọba fún un òun ròyìn àwọn agbára náà ó sì fi wọ́n ti sọ́dọ̀ lọ. nígbà tí sọ́ọ̀tù mẹ́ta parí lọ. ayé àwọn afọ́fún. mbọ bóyá àyà àyà one ten. nígbà tí ọlọ́run wípé ìwọ ìta ọmọ lọ́yà láti ìgbé àti lórí rẹ àti lórí ìyá rẹ nígbà tí èmi fi ẹ̀mí mímọ́ ta ní jẹ́ mi nú ta lè Jibril wọ́n bá ti gbọ́ ẹ̀mí mímọ́ mẹ̀láta Jibril wọ́n máa ń pè bẹ́ẹ̀. ẹ̀mí mímọ́ nínú Al-Qur'an Al-Karim òní àrò ẹ̀mí lọ́nà bá pè Jibril alayhi salam ọlọ́run dá akọ rẹ̀ pẹ̀lú rúọ̀ lọ́pọ̀lọpọ̀ kúnà náà bí gbé jáde pẹ̀lú Jibril lọ́pọ̀lọpọ̀ sallallahu alaihi wa sallam ọlọ́run ni mo kẹ́ ìwọ yín sá ọmọ mariam alaihi salatu wa salam àti ìyá rẹ̀ ẹ wo orú orin tọ́lọ́run bá ṣe fún ìyá rẹ̀ nípa bíbí ànábì Ìsá alaihi salam ẹ wo orú bèrè ọlọ́run bá tó ní ọlọ́run wa ń yàn nàná ìkẹ́ àkọ́kọ́ nínú ìtọ́lọ́run kọ́kọ́ sọ pàápàá jọ ẹnu ayé àtàkà yìí pé. Ìdè ayé Bukari Ruhu Elikudu. Èmi ti ẹ̀rí ní máa wà Kí ni wọn bá Ìsá Mariam. So àgbáyé yẹn ó yàtọ̀ sí lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ti gbọ́ wípé àti ọmọ Mariam àti Jùbílù tí wọ́n pè lẹ́nu mímọ́ ni wọ́n dìpọ̀ ní ọjọ́ náà. kò kọ́ síkù gbogbo òròyìn dídá tẹ́lẹ̀ tó bá ti nísìn gbogbo àwọn gbogbo àwọn méjèèjì yàtọ̀ sí ọlọ́run bá tá a dákọ̀ yìí kò sí adẹ́dàánú àwọn méjèèjì. tí ẹ bá nìkan tó sọ wípé ọlọ́run ní pè ní Yorùbá àti ẹ̀yìn sá ọmọ Mariam kò dín méjì àti Jibril mọ̀lẹ́kà Jibril ní wọ́n pèlè ẹ̀yìn mọ́ ni wọ́n á dọ ẹyọ kan tí wọ́n á fi kíni tí wọ́n á jẹ́ ọlọ́run ẹ̀kan bí onítọ̀hún léèrè wípé ṣé ẹ̀yìn sá ọmọ Mariam náà òun ló dá aláwọ̀ dúdú ni aláwọ̀ funfun yóò sọ fún mi pé no alihamudulilayi èsì ti parí ẹni tí ò bá ti lè jẹ́dà kò lè jẹ́ olúwa dáàjọ́ sì fún kò sì tún jẹ́ orogún tí ò bá ti jẹ́dà kọ́kọ́ lè jẹ́lẹ̀ tètè onímọ̀nà ọba kẹgbẹ́ ẹtí wọn bèrè wípé mọ̀lẹ́kẹ̀ jibril ọlọ́run ló dá haúsá ọlọ́run ló dá yorùbá. ó sọ fún ike nù nínú lẹ́kẹ̀jù bíi onígbà láwọ̀ funfun ọlọ́run wọn dá aláwọ̀ dúdú ó sọ fún ike nù tó bá jẹ́ pé nù ní ánsà ọlọ́run náà nìkan ló tẹ́sù táwọn àjọ sì fún un ọ parí ó kù sọ́wọ́ ẹni tí ò bá gbà ẹ mọ́ dààmú jìnnà ní gbogbo ọmọ adáhùn láyé bá ti sọ fún yín tí wọn bá ti lè fi rinlẹ̀ fún yín tí ẹnìkan tó jẹ̀dá nínú jíjẹ̀dá ọ̀gá mi ìjọ́lọ̀ mi. ẹni tí ò bá ti lè kópa bí tí òkò mọ rárá nínú dídẹ̀dá kò lè jọ́lọ̀ àti lè fi ti ọlọ́run. torí pé ọmọ jẹ́ ẹni tá a ṣe kí ni ẹni tá a dá ó parí gbogbo tí ò bá ti jẹ́ ẹlẹ́dàá ẹ̀dá ni ó mọ̀ jẹ́ kọ́lí tí wọ́n láti mọ́ náà nígbà tó jẹ́ pé kò sí tẹ́lẹ̀ àtọ́jú bíbẹ. èdè àyíyá tó kádúró ẹlẹ́kọ̀ọ́dù ọlọ́run ní mò ń rántí bìrìlù sí ọ. gbogbo ẹjọ́ náà rán àmọ̀lẹ́kà sí pé ẹ jíṣẹ́ fún ọmọ ádámà kò sí ní àbùkù nu gbogbo wọn orí náà ní kéèyàn já nàbí ọlọ́run nínú gbogbo ọmọ ádámà tó ń bẹ lórí ilẹ̀ ayé àwọn ànábì ọlọ́run ọ̀gá ẹni rè lùbárẹ̀ nìkan tó takò yẹn yóò yà kékeré ni.

àkọ́kọ́ nìyẹn mo ṣe kí ni. èmi ti ẹ̀mí lọ́wọ́ lọ́wọ́. mo fi ràn ọ́ lọ́wọ́ ṣe tẹ̀síwájú. wọ́n sì ń bá àwọn èèyàn sọ̀rọ̀ ní ọmọdé àti ní àgbàlagbà. àbí méjì. Bùkálímù náà tàbí màdí wọn kàn án la nígbà tó wà lọ́mọdé eléyìí ò sí nínú bíbélì rárá. Ṣé mo rí yín? Kò sí bíbélì rárá. Bí àná mi ń sá sọ̀rọ̀ nígbà tó wà lórí lọ́mọ ọ̀kan gbé lórí àtẹ́lẹwọ́. nínú mìíràn tọ́lọ̀ ọba fún mi nínú àlùkòrán ló wà. tó information nípa yín tọ́ ọmọ yá mọ̀ tó fi yóò mọ̀ yẹ kọ́lẹ́kọ́ yẹn lẹ́nu síbí ni wọ́n kà ní àbálùkòrán information nípa àwọn ànábì ọlọ́run pátápátá kòrán ló kó jọ jù àlùkòrán kẹ́yìn ló kó jọ jù. tábà wá sọ fún mi pé ọmọ ìyá làwọn ànábì ọlọ́run alayhi salatu wa salam. ọlọ́wọ̀n ti fẹ́ lójú ìrántí fáyé ju pé ẹ̀sìn mi ní àtò bóòlù àwọn ohun tẹ́lẹ̀ mọ́ jọra wọn bàbá tó méjèèjì gbogbo wọn látòkè látòrí nóòmù àlùsàlám tó dúró àlẹ́bí gbogbo wọn pé ọ̀kan náà ni. títí lọ́kàn òun mo ṣe kí ni. wọ́n sì ń bá àwọn èèyàn sọ̀rọ̀ ní ọmọdé àti ní àgbàlagbà. nígbà tó tún dà náà ọlọ́run yẹn ẹ má tẹ̀síwájú. àti nígbà tí èmi fi kíra náà lọ àti ọgbẹ́ àti sàwọ́ àti èdè. ọdún mẹ́ta ọlọ́run tó fún ní kíra èyí tó mọ̀ sí jẹ́ fọmọ ajá náà ọlọ́run ni wọ́n tó fi àti injil èyí tá a fún isa mọ́lámọ̀ ọ̀la ń pè ní injil ní alukóran kẹrin náà. àti nígbà tí ìwọ fi amọ̀ sí àwòrán gẹ́gẹ́ bí ẹyẹ. nígbà tí ìwọ fi amọ̀ sí àwòrán gẹ́gẹ́ bí ẹyẹ. pẹ̀lú àṣẹ ìlú. àbí tí mo lọ mọ̀. pẹ̀lú kíni pẹ̀lú àṣẹ gbogbo àwọn ẹ̀dá bí ọlọ́run pátápátá gbogbo tọ́lọ̀ ń fún wọn kì í ṣe dán nígbà tó tẹlẹ̀ ọkàn wọn láyà ọlọ́run wa ń sọ fún wọn wípé mo fi sàmì fún ọ ni. nígbà tó ń sọ fún ànábì musa àrí ìsọ̀rọ̀ ń pé ju ọ̀pá alẹ̀ ọ̀pá sekínì ọ̀pá dèjò ànábì musa kàn yí. sọ́wọ́ ajẹ́ oníṣẹ́ ni ó ti mọ tí ó dà tẹ́lẹ̀ tó bá jẹ́ pé oníṣẹ́ ni ó ti mọ tí ó dà. ó sì ti mọ àtàtú tó ń kà tí ó fi dàbí pé náà ń yọ lẹ́nu rẹ̀ tó ń sọ pé iná ń yọ lórí ẹ̀ iná ń yọ lẹ́nu ẹ̀ ọ ti máa kàkú tó ń kà tó ń fi yí padà àwọn èèyàn tó ń fi àbí tó ń fi àbí tó fi di ológbò èyí ṣe táwọn ẹbí musa àti ìjọba alẹ tó dejò táwọn ẹbí musa kàn sí. ó pa lóbi ọlọ́run fún wa lámì ìfọ̀tò mọ̀ bí wọ́n ti dé. aláwọ̀ ni ti ọwọ́ rẹ̀ bọ abẹ́ aṣọ fún ọyọ́ jáde padà ọwọ́ ti wà yìí tó bá ojú ewé ojú ewé kíra kankan ìlọ. ọlọ́ni àdá ní kóró hánà ní ní ọbí méjì ń tó ọ máa bá máa lọ bá lọ́wọ́ bá báwọn náà. àmì méjì ń tó máa yá máa ta àtọ̀dọ̀ àlọ́ ẹ bá rà fẹ́ kan lónìí tó náà wá ní láti káàkiri tó náà sọ̀rọ̀ ẹ̀dá òfin náà ayé kò jọ ntọ́lọ̀ ti fáwọn ànábì ọlọ́run o kò jọra kò wéra wọn alayhi salam wa id akhluqu min at-tini ka hay'ati at-tayri bi idni rántí nígbà tó ń fi àmà máa wọ̀rẹ́ ẹyẹ bi idni pẹ̀lú kíni pẹ̀lú àfẹ́ mi ẹ̀jẹ̀ síwájú lẹ́yìn náà fàtàkùn fòkú fi hà fàtàkùn tó yẹ bí ìgbìmí ìwọ́n fi atẹ́gùn sínú rẹ̀. ó sì jẹ́ ọkọ̀ àti ó sì di ẹyẹ pẹ̀lú àṣẹ mi pẹ̀lú ń tẹ̀lé gbogbo ọ̀rọ̀ kọ̀ọ̀kan ó ń tẹ̀lé ọ̀rọ̀ kọ̀ọ̀kan tẹ máa wà lérò wípé pẹ̀lú àṣẹ mi tá a wí ọlọ́ọ̀bá ọ̀rọ̀ àkọ́kọ́ ti tẹ́lẹ̀ ẹ̀kejì ọwọ́ ajé agbára sá ọlọ́run tó rìn fi yẹn eléyìí náà pẹ̀lú àṣẹ ẹ̀mí àbáǹkì fún mi pẹ̀lú àṣẹ ẹ̀mí ẹ̀sẹ̀ síwájú. àti nígbà tí wọ́n ti ń jí òkú dìde pẹ̀lú àṣẹ ẹ̀mí. ó ti ń jí òkú dìde pẹ̀lú àṣẹ ẹ̀mí bẹ́ẹ̀ wo bí pẹ̀lú àṣẹ mi ṣe rí kí pẹ̀lú àṣẹ ẹ̀mí pẹ̀lú àṣẹ ẹ̀mí yẹn bí èmi mo ṣe bẹ́ẹ̀ ìtagbára ẹ̀. torí fún òkè agbára kan mìíràkù ọ̀gá mìíràkù kan láyé ni pé ọlọ́run àwòjọ́dẹ̀ ìmọ̀kàlùkọ́ ti kó lè hà ó là hà gbogbo tí jẹ́ ẹ̀dá láyé ọlọ́run bá kọ́ di bíbẹ̀. iná ìmọ̀láyíkà wal àbíyá wa jumlati makhluki àgbárí àdájọ papọ̀ gbogbo tó jẹ́ jíjá fa lọ́wọ́ àwòjọ́dẹ̀ mú wà ọlọ́run bá ló ó ń tí òkú pẹ̀lú àṣẹ mi ẹ tẹ̀síwájú. àti nígbà tí ènìkà ọwọ́ àwọn ọmọ ìsírẹ́lá kò lọ́dọ̀ rẹ. ẹ gbọ́ ẹ bá túbọ̀ yẹn kà. àti nígbà tí ènìkà ọwọ́ àwọn ọmọ ìsírẹ́lá kò lọ́dọ̀ rẹ. ó máa kọ fún ọ kí kákò yẹn ẹ tẹ̀síwájú. nígbà tí ìwọ wá bá wọn pẹ̀lú àlàyé. ìgbà tó ń sọ̀rọ̀ ọlọ́run fún wọn ṣùgbọ́n àwọn tí ó ṣe àgbàgbọ́ nínú wọn wípé wọ́n wípé èyí kò jẹ́ ìtẹ̀kẹ́ bí kò ṣe iná. wọ́n ní kárí ló ń gbé mọ̀ bàtà ní jẹ́ yíta gbé mọ̀ bá a sọ̀rọ̀. wà ìdíkà sọ́kù bani Israila àn ìjẹ́ kí mo káwọ́ Allahu Akbar àdúpẹ́ fọlọ́wọ́ ọlọ́kùn sàlẹ̀kùn mọ́ ni wa o àwọn tó ti gbọ́lọ́ máa gbọ́lọ́ jọ wọn gbọ́lọ́ gbọ́ o àwọn tó rẹ̀ yọ lọ́jọ́ yín wọn o wà ìdíkà sọ́kù bani Israila àn mo ká ọwọ́ ẹ mo ká ọwọ́ ọmọ Israẹla pọ̀ ìjẹ́kọ̀ wọn ó ọ tàbí inú orí ọpa.

wọ́n lé ọ wọn ò rí ọ mú wọ́n lé ọ wọn ò bá ọ. àti ọ̀rọ̀ wọn. àtọ̀rọ̀ àwọn ọmọ Ísírẹ́lá. tí wọ́n ń sọ pé dájúdájú àwọn ti pa àlùmọ́sí. wọ́n ń sọ pé àwọn ti pa àlùmọ́sí kí ni mo pe àlùmọ́sí. kí ni mo pe àlùmọ́sí. mẹsáyà èdè arábìkì ni màsí fún àwọn olóyìnbó pè ní mẹsáyà wọ́n ń sọ wípé àwọn ti pa àlùmọ̀sí àbí ti sáyà ẹsẹ̀ síwájú. bájáàlù nìyẹn ta ní jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run afẹ̀kan la ọwọ́ afẹ̀kan dáàpọ̀ ẹ̀gan ẹlẹ́mẹ́ntà sọ ní sádùnà mọ́ríyà tí ìjọ òjútẹ ọlọ́run wọn làwọn ti pa ẹsẹ̀ síwájú. bẹ́ẹ̀sì ni wọn kò pa. bẹ́ẹ̀sì ni wọn kò kàn má gbélébù. ìgbà jẹ́ kí ó rí bẹ́ẹ̀ lójú wọn. àti pé àti wípé. dájúdájú àwọn tó ṣe ìyàpẹ ẹnu nípa rẹ̀. dájúdájú àwọn tó nípa rẹ̀. kò sì sí ìmọ̀ fún wa nípa rẹ̀ àyàfi tẹ̀lé àwùjọ. náà àyà tó a lè pa nìyẹn tí ṣe àyà kẹlò one fifty seven ọlọ́run ní àpá. àti kan má gbélé ìgbésẹ̀ kọ́rọ̀ méjèèjì sí àtọ̀ sọ́ra wọn. àpá àti kan má gbélé ìbò. torí pé àwọn àjọ kankan wà tó sọ wípé wọ́n kàn má gbélé ìbò kò kò sí dẹ̀. àjọ kan ní sáré lómi ìdí ìsìn. ẹ bọ́lá òfin sọ̀rọ̀ sọ̀rọ̀ sí iye yékéyéké. ẹni tó fẹ́ ṣẹ̀ṣà ọ̀la àbí ìtàbí. tí ọ̀rọ̀ sẹ́kù fẹ́ ọ̀rọ̀ sẹ́kù sí ìkankan àpá òkú lọ́nà míì wà máa fọ́tàlù wà máa tọ́lábù òfin kan máa gbélé àwọn èèyàn bẹ mílíọ̀nù èèyàn bẹ láyé sọ́ńtọ́ pé wọ́n kàn máa gbélé kókò kú síbẹ̀ wàláàkìn ṣùgbọ́n aláhùn ṣùgbọ́n àbírú wọn lójú ni àbírú wọn lójú àwọn tó ẹ̀ka tó wájú láti bẹ̀yẹn àwọn tí wọ́n ń sọ bẹ́ẹ̀ ọlọ́run wọn wà nílò méjì máa jẹ́ tí ó rí bẹ́ẹ̀ lójú. àjẹ́ tó rí bẹ́ẹ̀ lójú wọn ni. àti pé dájúdájú. dájúdájú. àwọn tí ó ṣe ìyapa ẹnu nípa rẹ̀. àwọn tó ṣe ìyapa ẹnu nípa rẹ̀. dájúdájú wọn bẹ nínú iyèméjì. dájúdájú wọn bẹ nínú iyèméjì nípa rẹ̀ tá a káàró àpá lọ́jọ́ náà láwọn orú wọn lójú. ó wà nínú àkọsílẹ̀ rẹ̀ kí ó sàkọsílẹ̀ àgbà nìkan ọ̀láyà àti lọ́jọ́ náà láwọn orú wọn lójú. alùpùpù àwọn òṣìṣẹ́ sọ̀kalẹ̀ àlùkòrán wọn sọ̀kalẹ̀ wọn sọ pé lọ́jọ́ náà lọ́wọ́ orú wọn lójú ẹ wá lọ bèèrè ìtàn ọjọ́ náà lọ. ó lè máa gbọ́ àrùn tètè lẹ́yìn sáàmì sọ̀rọ̀ sọ́làm káàsì ìdísáyé káàsì ìdíbàbà tó bí ànábì sọ̀rọ̀lọ́rọ̀ àṣálàm káàsì ìdíbàbà tó bí bàbá tó bí ànábì sọ̀rọ̀lọ́rọ̀ àṣálàm àlùkò àwọn akọ̀kalẹ̀ after ọ̀rọ̀rẹ́ years ago getting to six hundred years ó jẹ́ bí sẹ́ńtórì mẹ́fà àlùkò àwọn akọ̀kalẹ̀ ọ̀hún ni lọ́jọ́ náà àwọn tó sì yàtọ̀ ló bí ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ yẹn rú wọn lójú àwọn àkọ́kọ́ tó ń lapa àwọn àkọ́ ní kèé ẹ wá lọ bèrè ìtàn yìí gangan lọ́wọ́ àwọn tó lọ́rọ̀ wọ́n yá orí báyìí báńkì tó bá ń kà ní ìsìn ìṣẹ́yà kò rí àwọn arúgbẹ́ ọlọ́run ti wá sí arípáyọ̀ pé wọ́n mọ̀ sọ́là bò kò kàn wá lólè wọ́n mọ̀ sọ́tà ló wọ́n fa wọ́n mọ̀ sọ́là bò ó. lẹ́yìn náà bí yóò Islam ànábì kan náà ànábì Islam gbogbo àwọn ànábì ọlọ́run mùsùlùmù àlejò mùsùlùmù gbogbo mẹ́sẹ̀jì tọ́lọ̀ fi ràn wọn pátápátá ó yàtọ̀ níbi tó ti yàtọ̀ ni lẹ́yìn tó yẹ gbà mí gbọ́ gẹ́gẹ́ bí Allah ẹnìkan gbogbo tó ẹ gbọ́dọ̀ jọ́sìn fún láì dá àwọn ọlọ́gbọ́n yóò wá yàtọ̀ níbi specific message tọ́lọ̀ ti gbé àjọsìn yẹn dìde sáwọn tó gbé dìde sí. ó yẹ mẹ́jọ sùn wọn fún ni bóyá ẹ mẹ́jọ kọkùnrin àtọkùnrin mọ̀ bá àwọn lòún bíi lóòtù ẹ mọ́tò fún ọkọ̀ bí anabi ṣùháyìn bí wọ́n ti ń kaba yóò wà àdáyé yóò wà wà. anabi nuhu alayhi salam tó jẹ́ àkọ́kọ́ wọn alayhi salatu wa salam lẹ́yìn kalimatu la ilaha illallah òun ẹ̀jìnà tó fà. àníbùdó lọ́hà wà tàkùrù wà àfihàn ẹ̀sìn àlọ́ la ilaha illallah òun wà tàkùrù ẹ̀káyà rẹ̀ ẹ̀jìnà tí ó bì nínú ẹ̀sìn tí ó yọ nínú. wọ́n àfihàn ẹsẹ̀ lé gẹ́gẹ́ bí òjijì ọlọ́run. ní sọ́ọ̀tù mọ́ ìdá sáǹbà lọ tẹ́lẹ̀. ọlọ́wà ọlọ́wà ń ka gbogbo àwọn àmì ìyanu wọ̀nyí àwọn fi ti ara rẹ̀ gẹ́gẹ́ bí níbi evening agbára pẹ̀lú yọ̀ǹda mi ló bí ń ṣe pẹ̀lú yọ̀ǹda mi. àwọn èèyàn òbí sì ti di wípé pẹ̀lú yọ̀ǹda ọlọ́run mọ́ lónìí inú fi di pé sọ ọmọdé àmọ̀ di olúwa àbọ́mọ rẹ̀. ẹ má gbàgbọ́ yé sáwọn ń kà yìí bá a ti gbọ́ yìí náà ní òkè làwọn náà ti gbọ́ yìí ìyanu ńlá ni àmì ìyanu ńlá ni àní mo sọ lẹ́ẹ̀kan pé níbi tí wọ́n bí àti kó sọ̀rọ̀ lórí ọwọ́ ìyá rẹ̀ lórí àtẹ́lẹwọ́ ọmọ òkú òlo àmì ìyanu ńlá ni tí ò sínú àkọọ́lẹ̀ kan àbí nínú àlùkòrán kẹrin. nígbà tí wọ́n ń wò ìyá tó bí gẹ́gẹ́ bíi pé àbọ̀ ọ̀daràn bó lọ́mọ ṣe jẹ́ bó lóyún ṣe dé bó lọ́mọ ṣe jẹ́ wọ́n dà kò bó ẹja tẹ̀sán tà nínú sọ́ọ̀tù eh, Mariam. sódà tá a pè ya rẹ̀ gan kọ́mọ̀dèsì kọ́mọ̀dèsì sódà 19 ó sì mú wá sáwọn ènìyàn rẹ̀. nígbà tí mọ́ríánù àlẹ́sàlà àlẹ́sàlà nígbà tó dé. náà ó bí ọmọ náà sálọ́mọ náà. Isa àlẹ́sàlà. Náà. Wọ́n wí pé. Wọ́n wí pé. Ìrẹ́ Mọ́ríámà. Ìrẹ́ Mọ́ríámà. Dájúdájú ìrẹsì gbé ìkẹyìn àánú wá. Wọ́n ní dé. èèmọ̀ wọ̀ ní ẹ̀jẹ̀ síwájú. ìyẹn arábìnrin Harun. bàbá rẹ kò jẹ́ búburú. nítorí o tó lè ọmọ fẹ́ dayé wù. Ah, àrùn bàbá rẹ jẹ́ níbi o. bẹ́ẹ̀ ìyá rẹ kò alágbèrè. ìyá rẹ wọ́n ti lọ́wọ́ wọ́n rí ànábì níta lọ́wọ́ ìyá rẹ̀ tí jẹ́ Mọ́ríàm ẹ̀jẹ̀ síwájú ó sì tọ́ka sí ọmọ náà. wọ́n tó ti jẹ kò sẹ́ni tó lè fèsì àfọmọ ìgbìyànjẹ lórí ọwọ́ lọ́ba nítò ọmọ náà ni ọmọ nǹkan ẹ ṣe rí lòun náà rí ẹbí ọmọ léèrè. wọ́n wí pé báwo ni a ṣe lè bá ẹni tí ó ti ọmọ ògbóǹdò. àbájẹ̀nẹ́ àbájẹ̀nẹ́ ti kọ́ lọ́ọ́nù à ń sọ̀rọ̀ bàtàkàtà ọ̀nà wọ́n sọ́mọ ọmọ orí sẹ́lá tọ́bi léèrè ẹ̀jẹ̀ síwájú. Àdájú ní ká sọ pé. Alé ìsàlám. Dájúdájú. Dájúdájú. Ní ẹrú sí ọlọ́run. Kí ni abúlé lọ lórí ìfẹ́? Lórí ìfẹ́, kò sẹ́lẹ̀ yìí nínú lórí inú Kọ́ránù wa. Kí ni abúlé lọ? Kí ló fi bẹ̀rẹ̀ náà? Kí ni abúlé lọ? Kó lẹ́bi ká. Èmi ni ẹrú sí ọlọ́run. Ṣé gbọ́n kan? Èmi ni ta ni? Èmi ni ta ni? Ẹrú sí ọlọ́run.

ó fún mi ní síra ọmọ orí ìgbẹ́ni sọ̀rọ̀. ìyẹn ni pé ọlọ́run ṣe mẹ́sì ń tọ́lọ̀ ń dá mi fún mi. ó sì tẹ́mi ní kí ni. ó sì ti tẹ́mi ní àdáni kan. ó sì ń lànà bí kan ó ní ìtẹ́lẹ̀ sí ń sọ̀rọ̀ alẹ́ ìsọ̀lá tó ọ̀sọ̀lá ẹ̀ tẹ̀síwájú. ó sì tẹ́mi ní oníbùkún ní àyè yòówù tí mo lè tí mo máa tí mo lè máa bẹ́. láyé títí ọ̀sẹ̀ mi lóníbùkún gbogbo nǹkan yẹn tẹ̀lé àjò tẹ̀lé ó tẹ̀lé àjò tẹ̀lé àwọn ọ̀dà pàdánù yìí sáà ní sàrà nípa yóò dùn sani ẹgbẹ́ àfúnjá kó bá àwọn ànábì ọ̀nà ẹsẹ̀ síwájú. ó sì pa ìrun kíkí láti fún mi. ẹ̀gbọ́n kan. àti zakariya. àwọn àwòtọ́ ní sọlá àti wọn zakariya àti máa dùn tó hàyà. nígbà yòówù ti máa ń bẹ láyé. ti máa ń bẹ láyé ti máa ti sọlá. òun náà ti bá àwọn ànábì ọlọ́run ti ti sọlá tó máa yẹn bọ́lọ̀ ti kádàrà sí sọ̀láàtù jẹ́jọ́ náà lọ́rùn kìí ṣe sọ̀láàtù èyí tó pé pérépéré à ń tọrí pé àṣẹríyà ànàbàwíyà àṣẹríyà wọn ní tèmi wá sọlọ́ọ̀ sàrùsọ́lá tí ó sọ̀láàtù mí ìmọ̀ lẹ́yìn sọ̀láàtù ànábì tó mọ̀ tó ti kọ́ ànábì ọlọ́run ti sọ̀lá gbogbo wọn ni wọ́n ti sọ̀lá gbogbo wọn ni wọ́n ti wù ló ti wà nínú àwọn àkọsílẹ̀ wọ́n sálọ̀wàlá wọ́n wẹjú wọ́n wẹsẹ̀ wọ́n dojúbọlẹ̀ wọ́n ti báyìí tó wá padà pé pẹ̀lú pé ọlọ́run bẹ́ẹ̀ nìkan dìde pẹ̀lú síra tí ò ní sí mi tí ó tẹ̀lé tí ó sì ní sí àlàyé mi nípa ọ̀rọ̀ ẹ̀sìn tí ó tún tẹ̀lé nígbà tó ti síra ní ìdóde lẹ́yìn tiẹ̀ mọ́. òjọba wa nígbàgbọ́ sí Old Testament onígbàgbọ́ sí New kíni New Testament tí ó lóde tó fi yan Last Testament lójú ẹsẹ̀ billions billions upon billions èèyàn láyé wọ́n nígbàgbọ́ sí àwọn ọ̀sẹ̀ pé ọ̀rọ̀ àlùkòrán jọmọ́ nǹkan táwọn ọ̀gọ́ sẹ́yìn abẹ́rẹ́ nínú àjọ kan iye billions èèyàn tó nígbàgbọ́ sí láyé táà lè pé nírọ́. àwọn àwọn àwọn olùmọ̀ wọ́n ní ẹ jẹ́ ká fún yín lápèjúwe kan ẹ̀rí bàtà tó pọ̀ lẹ́ẹ̀dẹ̀ẹ́ ẹsẹ̀ láwọn èèyàn tó pọ̀ bíi mélòó kan látọ̀rí mẹ́ta sókè ẹsẹ̀ ń gbọ́ bíi ẹkún ẹsẹ̀ ń gbọ́ ẹkún bànújẹ́ ẹ̀ ń gbọ́ ihò bànújẹ́ lóye nígbà míì bóyá dọ́dọ̀ ọlọ́run bá bẹ̀ kó tó nǹkan ẹlòmíì ń pàkọ́ ẹlòmíì ń gbára ẹ̀ létí láì béèrè kankan ẹni mọ̀ pé a ìnáni láà wà ní ilé rọ̀ jù wọn ẹnìkan tún jáde láyé nìyẹn o pé nǹkan kan yóò mọ̀ sọ fún yín eighty ninety percent nítorí ìtumọ̀ kó tẹ̀lé náà nìyẹn láì ṣe lọ́wọ́ ẹ̀ kankan gbogbo àwọn èèyàn tá a wá kàn wọ́n lè má pè mẹ́ẹ̀ẹ́dógún wọ́n lè má pò ogún ẹ ti gba àwọn èèyàn ń gbọ́ àwọn èèyàn tó pọ̀ nù ẹkún ni wọ́n sùn ara ni wọ́n gbé dálé yìí àti ìmẹ̀ntókù ẹnìkan kan nínú àgbèrè pé kí ló ti wọ́n ta ló kú ni ta ló kú ta ló kú ta ló sọ fún pé ta ló kú ta ló sọ fún pé ẹlẹ́fẹ́ nìkan kú. ìrìnsírí ìwà òye bílíọ̀nù èèyàn tó wà lórí ìgbàgbọ́ àlùkòrán nìkẹyìn kí ẹ̀ka wọn fọ́ọ̀mù gbàgbọ́ràn lọ. ṣẹ́gbọ́n ló ti rẹ̀. má sọ pé bílíọ̀nù mélòó la fẹ́ kà nínú aláwọ̀ dúdú bílíọ̀nù mi ò sọ̀rọ̀ mílíọ̀nù bílíọ̀nù mélòó la fẹ́ kà nínú aláwọ̀ funfun ẹ̀wọ̀n hajj sábà gbé wa lórí sátáláìtì títí títí láì lẹ́nu ọ̀dá aláwọ̀ dúdú aláwọ̀ funfun ló pọ̀ jù láyé sẹ́nìkan wá ń sọ fún yín pé níbi àìyé ọ̀rọ̀ àìyé àìyé àìsímọ́lẹ̀ ọkàn sí ẹ̀sìn Islam ẹ̀sìn Haúsá àwọn tó ti lo kárí sí ibi tó ń wà tó ti rú ẹ̀sìn Islam ẹni tó wo world tó wo àgbáyé ọ́tíláàtì ti ẹ̀kọ́ pé sí yàtọ̀ báwọn èèyàn ṣe sọ̀wá tí wọ́n ṣe ìbáàdà nínú látàrọ̀ bí àpàwòdíyà yóò pẹ̀ yóò gbà ní yóò pẹ̀kẹ́ tó ríyàn jù ẹ sọ fún un ẹni ẹ máa ka gbogbo àwọn kọ́ńtì gbogbo kọ́ńtì àtàwọn tó pera wọn lágbára kọ́ńtì láyé tí wọ́n pera wọn bẹ́ẹ̀. ṣé gbogbo wọn ni wọ́n donate wọ́n sì dominate ni wọ́n lọ́mọ níbi tí wọ́n ti ń ṣe ọ̀wá àbò kàádà. Amẹ́ríkà ní London ní Germany Italy Russia ẹbí wọn lè rè orílẹ̀-èdè kan lágbàáyé tí wọ́n wá ń fẹ́ hájú mẹ́ẹ̀. tí ìnáyà ti fi pẹ̀lú àmì lẹ́sìn àwùjọ. ẹbí wọn léèrè kọ́ńtì kan across the globe tí wọn wá fẹ́ hajj mẹ́lì in fact ní islamic university of Medina ní orí kọ́ńtì kan ní gbogbo ayé tá a wà yìí tó lọ́wọ́ mẹ́ lẹ́yìn ètò sọ̀rọ̀ hajj nìyẹn o ètò sọ̀rọ̀ hajj o. tí ò ní ọmọ ní orílẹ̀-èdè yẹn àní yunifásitì yẹn tí wọ́n gbé kalẹ̀ fún àwọn ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún eh, àti àjáni àwọn foreigners ni kí wàá ló sọ di kí ló sọ ìsìláàmù di ẹ̀sìn haúsá kí ló sọ alukoran di táàmù ṣe méjì sí láti nígbàgbọ́ sí táwọn olùmọ̀ ti ń ka ọ̀rọ̀ inú ẹ̀ tí wọn ò dákẹ́ pè mí aláwọ̀ dúdú àti aláwọ̀ funfun báwa ti ń ṣe dáwà yìí àti báwọn aláwọ̀ funfun ṣẹ̀dẹ̀ wò yẹn o tí aláwọ̀ funfun ṣẹ̀dá rí tí aláwọ̀ funfun ti ń gba ìsìláàmù tẹ́ ń gbọ́ wá àti wàá ti wà ẹ̀ka ọ̀pọ̀lọpọ̀ àní ẹ̀kọ́ ní àbáàdì náà jùlọ àbá ọ̀ka ẹ̀rọ ní wọ́n tó wọ́n sábẹ̀ sí pé ká concentrate. lálẹ́ ìjẹba kò ní lẹ́tọ̀ dáńdé ẹ lọ browse kẹ ẹ lọ wo bìkan bóyá ẹ lọ wo London àbá Amẹ́ríkà ẹ gbé àfa àkàn wa tó jẹ́ ìbò tí ń ṣe wá sí kẹ ẹ báwọn yẹn ti concentrate ń gbọ́ wá sí nígbà tó fẹ́ wọ̀nyí fọmọ adá náà

kòkò ségi tí mo lè bà yìí tí mo lè bà lórí ẹ̀. gbogbo kọ̀ọ̀kọ́jú orílẹ̀-èdè wọn pátápátá òní onídáwà dé ẹ lọ ẹ wo èrò ẹ wo èrò tó ní ẹ wo ahmed jaz ẹ ẹ ẹ reflect ẹgbẹ́ ọ̀rọ̀ ẹgbẹ́ wà sẹ́wà padà ẹ wo dr zakinai nìkan ẹ lọ àwọn míì tó jẹ́ pé dáwà àwọn fẹ́ dá lórí ìgbàgbọ́ àti súnà ẹ lọ wo tàwọn ọmọ Amẹ́ríkà ẹ lọ wo tọmọ London ẹ lọ àwọn skul kan táwọn mùsùlùmí lọ ní London lamẹ́ríkà àwọn obìnrin ń lo ìbòjú. kò wọ́pọ̀ nínú èdè wọn kò síbi tí òṣèré òṣèré àti láyé o kò wọ́pọ̀ láńgbèjì fún wọn pé ìdààmú àjẹ àmù kò wọ́pọ̀ wọ́n pílánì ọlọ́run ti gbà fún wọn wọ́n pílánì àwọn tó lọ láti bí tí wọ́n rí ìwé ìgbé ìlúgbé ọ̀hún tí wọ́n rí tẹ́sẹ̀ àwọn gbé dáadáa sí láyé kí èsì kí wọ́n jalè o wọ́n rí dáadáa sí èsì torí pé tó bá ti ní ìwé ìgbé ìlúgbé wọn tó bá wá jọ ọmọ wọn gangan kọ sílé olùdẹ́wọ̀ àwọn. nígbà tí wàá tún dààmú pé àtìjáde sáàmù náà ni lágbo orí ẹ̀sìn bá ń fún àwọn eléyìí ọ̀nà pé wọ́n ráyé wájú wa lọ. èèyàn ti gbọ́ yé ń bí dáadáa dáadáa hundred percent tó ti ṣe gan ó ṣe ìrìn àjò ìmọ̀ ìtajà sáàmù ìjọ àlò ìjọ àlò. ẹnìkan ni sọ fún ìlú òyìnbó pé I'm very like professor of Islamic studies you don't have a single of these things yorùbá jàǹgà kan ọ̀sẹ̀ lágbọ̀n yín professor islamic studies twelve and three kọ́ọ̀bù bá bẹnu mọ́lẹ̀ inú mọ̀ ní kọ́ọ̀bù bí ọ̀rá tìlú ìbò ní ìlú dákọ̀ ń tọ̀ nù. àwọn ọmọ ìbò náà challenge prof professor islamic studies ní nàìjíríà nínú nàìjíríà university kò ní dáadáa rúgbọ kan. ọba adébí ọ̀rọ̀ ilé àrọ̀ rúgbọ̀n kó o àwọn túrẹ́ǹtì islamic ìdẹ̀yìn eh, islamic sọ̀rọ̀ àwọn ẹni ọgbọ̀n ti kó àgbọ̀n wọn lẹ́nu náà ọmọ ìbò yìí. ẹ máa wò wọ́n tẹ́ máa gbé wọn wá tẹ́ máa gbé mọ́ bí wọ́n pé lálẹ́ ìgbà ní kẹ́ ẹ ṣe àbálẹ́ǹtì yẹn ẹ máa wò wọ́n àwọn ìbò nìyí. Ṣé ìjọba àtọ́nú gbà lẹ̀ ní ọmọ twenty twenty thousand wọn ní ọ̀rẹ́ darúgbó ọ̀gá gan. Ọmọ ọdún mélòó làwọn ìbò tó fi gbọ́ lẹ̀ yẹn? lẹ́yìn ajẹ́ pé ọ̀rọ̀ pé à ń ta alukoran wa di gàdá sọ́ọ́dì awẹ́wà èbùsè bí koran ni ẹlòmíràn fẹ́ẹ̀ nígbàgbọ́ sí nínú ìsìn sábà ń ka alukoran sábà ń ka alukoran dáa ní sọ̀rọ̀ Islam ní sọ̀rọ̀ àwọn ànábì tó kọjá lọ kò fẹ́ẹ̀ mú fún àwọn èèyàn nígbà tó bá gbọ́ lójú délé wọ́n ní kùn ṣẹ̀rí àmì ìdíje orí ẹ̀ ẹ̀kọ́ sáré koran sọ àpèjúwe ni mo fún wa lẹ́ẹ̀kan yẹn nígbà tí wọ́n láwọn pàṣẹ mọ́ríàmù wọn ò gbọ́ra wọn yé àgbáà ni wọn ò gbọ́ra wọn yé ẹ wá lọ bẹ̀ lọ́wọ́ àwọn historian tí wọ́n sì ń ṣẹ̀sìn nílànà yẹn pé alukoran sọ pé ń jọ tí wọ́n láwọn àwọn ọ̀gbọ́ra wọn yé afẹ́bẹ̀rẹ̀ pé tòótọ́ náà àbí kí tòótọ́ ni wọ́n ọ̀gbọ́ra wọn yé jọ náà you can never deny it. bọ́ọ̀lù àná ti wá mọ̀ ọlọ́lọ́wọ́ tó àlọ́ sọ́là ta ni kọ́mọ̀n tó wá gbé ìròyìn wá bá ànábì lẹ́yìn sẹ́ńtúrì kèlò ó ti ṣẹlẹ̀ ànábì tó wá sáyé ọlọ́lọ́wọ́ tó sọ́là àbá àmọ̀tẹ́ fi bẹ̀lá ó ti díẹ̀ lọ́gọ́rùn-ún mẹ́fà ọdún mọ̀ ni àti pé nígbà tá a bí ànábì gẹ̀gẹ̀ náà làbá sí ọ̀kalẹ̀ ni kò tó jẹ́ bẹ́ẹ̀ ọdún ìjọdún ti wá lé ní ọgọ́rùn-ún ọdún mẹ́fà. Get into that. Ọwọ́ àgbẹ̀ fún wa pé nígbà tí tábà wò pé ó ti sábà sọ fún wa pé lóòótọ́ ni wọ́n sọ pé orúkú ó dàpọ̀ wá rújú mọ́ nìsí. Tòlá ọ̀gá àgbẹ̀ sọ pé orúkú kẹ́yìn náà nígbà pé orúkú kó sọ pé àmọ̀ kọ́tà ló àmọ̀ sọ̀rọ̀ àbò. Àgbẹ̀ àwọn alàmọ́lẹ̀ tí wọ́n pa. Bá àdúgbò náà.

àbẹ̀wúrẹ́ àbágùtà ìyáwọn àbíkọ́lọ́run tó lẹ́fọn ó lọ bí two three days ìṣòro kan wọ́n ń lò tó rẹ̀ ẹ̀fọ́ tẹ̀sán ìwádìí ń lò tó mélòó. ẹni tí ìbá tẹ́tẹ́ dùn léèrè ẹni tó bá sọ fóun dúpẹ́ fóun jọmọ èèyàn wọ́n bí kí wọ́n sì bílẹ̀ ní Islam kò sí ìkànnì tí wọ́n bílẹ̀ ní Islam ni o àbíká sì rí mu lọ́dọ̀ Ọlọ́run. nínú sọ́ọ̀tù mọ́ ìdá ẹ̀pàdé ayá yẹn. àmọ́bí ń sá àlè ìsàlá wọ́n gbogbo nǹkan tí mo ṣe yìí pẹ̀lú ìyọ̀dọ̀ ọlọ́run ni. èmi kan wá ọmọ kù lọ́dọ̀ rẹ. á jẹ́ kí wọ́n rí ọmú. nígbà tí ìwọ̀ bá bá wọn pẹ̀lú àlàyé. nígbà tó bẹ̀rẹ̀ nàfíhà gẹ́gẹ́ bọ́lá ń ṣe ká ọwọ́ àwọn lárúbáwá lọ́dọ̀ ànábì sallallahu ta'ala sallam wọ́n kú wọ́n ti kú náà bá ànábì wọ́n fẹ́ pọ̀ náà. bí ìfẹ́ nìkan náà àwọn ànábì ọlọ́run wọ́n fẹ́ pa Musa wọ́n fẹ́ pa Isa alayhi salatu wa salam wọ́n fẹ́ pa ànábì Muhammad sallallahu ọlọ́run náà ló ká ọwọ́ àwọn lágbáwá kò ní Maka mukarama àwọn kèfèrí sọ̀rọ̀ jẹ́nẹ́rà náà lè pa sọ́lá ọ̀tàlá ọ̀tàlá nígbà tó tọrẹ sí ọjọ́ tó jáde lọ́kọ́ ní mọ́tà gẹ́gẹ́ kó tó lá títò là kọ́kọ́ tọ̀tọ̀ ló lá torí ọjọ́ yẹn gẹ́gẹ́ ní sọ́lá jáde kó ní mọ́tà tó gba màdínà lọ sọ́lá ọ̀tàlá ọ̀tàlá ó tó rí àwọn lẹ́nu jọ́ náà pé bóòlù ti jáde tó ní jàdá rẹ̀ ara wọn bóòlù ti jáde tó sàálẹ̀ sí wà ló ń bẹ̀ sójú tí ọlọ́run sọ pé ìwọ kò ń bẹ̀ nǹkan kan tí ó bọ̀ lọ́kàn jẹ́ òun ìfẹ̀lẹ̀ sí ọ wọ́n máa gbọ́ náà bá gbọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n tàn sáà mẹ́sẹ̀ ọlọ́run sọ̀rọ̀ ni ẹni tó sì fẹ́ pa orí bẹ́ẹ̀dì náà ni wọ́n gbà kó wà nítorí ọlọ́run ìwọ wà ń bẹ̀ sẹ́ni ó jáde nǹkan kan tọ́kàn lọ́kàn òun ìfẹ̀lẹ̀ sí ọ. àbẹ̀rẹ̀ bí ìwà ti bẹ́ẹ̀ ẹni tó abẹ́gbẹ́ kù síbẹ̀ yẹn bá wọn pé à wọ́n mọ̀ ní pàǹpà kankan tó mọ̀ pé á lì mọ̀ ní ọmọ màálé farajúre léyìí rárá òkú lọkùn sílẹ̀ náà ni. ní ogun fádé àníbi sọlọ́lá ọ̀sà ọ̀sálà nígbà tí wọ́n ń sinmi ikọ̀ ti kẹfẹ́rí sinmi ikọ̀ ti ànábì àtàwọn àwọn àpáàbò rẹ̀ wọ́n ń sinmi àníbi wa ń wọ́n láti ọkàn tóró náà gun àkọ́kọ́ mẹ́rin Islam ń ṣe láti ọkàn ń ṣe láti ọkàn ó ń gbà wọ́n níyànjú. orí kò sẹ́ni ló jẹ́ pé yóò gbàgbọ́ ń bì kí jẹ́ pé ibi ìlọ́wọ́ tí ọ̀dọ̀ àlùkìá náà àti kó jẹ́ pálù jẹ́nà lè dùdú díẹ̀. níbi tí wọ́n ti sinmi yẹn wọ́n jẹ ẹnì kan ní kámúrù mi lọ́wọ́ ẹ̀rọ jẹ fi nǹkan kan fanu wọn mú mi ǹjẹ́ kámúrù kámúrù bí nínú kan tí ò tó nǹkan wọ́n pè ní nínú nǹkan tó ti pé mẹ́wàá náà wá ń sọ wípé habab ọmọ arab habab ibn arab òní rọ́jà ọlọ́ọ̀ta lánà wọ́n wá ní ìdòwú ìdòwú lọ́wọ́ ní ìdó ń yóò wùdí ọlọ́ọ̀ ni pé tí èèyàn bá náà ọmọ náà ti àwọn tó jẹ́ sánú lẹ̀ lónìí wọ tọ́pù àwọn ètò yìí lọ. títí títí sẹ́fìpọ̀ náà ọ̀láìlà ọbẹ̀rin náà àkọsílẹ̀ pé tí ò lẹ̀. ọjà tábìlì tó kù lọ́wọ́ ẹ̀ kalẹ̀ pé àjọ náà ti yá. àbúrákàlà sọ́ọ̀kù wà kọ́ọ̀tàlà kọ́ọ̀tàlà kọ́ọ̀tàlà ó jagun ó jagun áṣà kòtè. ẹ̀ka tán abab ọmọ arab nínú gáàsì ọ̀tún ìbàdàn. lẹ́yìn wá àjà náà títí ọlọ́run bá ọlọ́run bá mi fi sallallahu ta'ala sálà yìí pé sọ fáwọn ọmọ ogun bábìr ṣé ìkàn á lù mọ́ sí kú kò fi sẹ́ni tó má láyé pàyín ní kọ́jọ́ kan sì lọ́kùn ó ti forí dì í ẹ̀mí rojọ́ mọ́ lọ́dọ̀ náà gbogbo ẹni tó pàtísípéèdì lógun bábìr torí ìmánì ló ìmánì ló tàwọn jù kan ìmánì lọ́lọ́ fi ṣe wọ́n lọ́kọ̀ọ́ ìjẹ́ká ti àdá àtúntẹ̀síwájú. tọ́pìkì wa ni báàbù kọ́ọ̀lì láì tààlà àyùṣìrìkú nà máa là yàtọ̀ lóko ṣe a kí ló ṣe tí wọ́n ń pa ẹni tí ò lè lẹ́dàá pọ̀ mọ́ náà tó náà wà lẹ́ni wọ́n ń sìn. áyà ni tọ́pìkì wa tò ní ìbàdẹ̀rẹ̀ yìí áyà gangan ni tọ́pìkì nàfọ́ òun wọn ti ṣe tọ́pìkì. kí ló fi kí ló fà tí wọ́n ń pa ẹni tí ò ẹni tí ò lè dé àǹkankan pọ̀ mọ́ náà. ṣé ìgbà tá a fi ìdẹ́gàá

míràkù tọ́lọ̀ ọba fún wọn pẹ̀lú ẹ̀rí tọ́lọ̀ wa ń fi títí wípé èmi náà mo ṣe nígbà wọn èmi mo yọ̀ lẹ́ẹ̀ musa nabi musa ọ̀pá-dejò ó tún lẹ́yìn ọ̀rọ̀ ọwọ́ funfun odìbáláwo ẹ̀rúbà ọlọ́run tún ní mú ọ̀pá yẹn àlàsáfà wọ́n ti páyà ọba ti dì í mú ọ̀pá yẹn náà ni ó dì lọ́wọ́ rẹ̀ padà anabi sallallahu alaihi wa sallam ọ̀nà wa wà ní ojú ogun ọwọ́ àti ọlọ́run pẹ̀lú gbólóhùn allahumma anta abudi wa nasiri ọgbójúlé rẹ̀ allahumma ìwọ ọlọ́run anta abudi wa nasiri ìwọ ọlọ́run láti dá èyí ìwọ ní lọ́gbà èyí ní òní dáàkà káfẹ́ kíkà àkùl ìwọ ni wọ́n fi fọ́fọ́n wà kíkà àkùl ìwọ mo fi dìde nàró gíjà wà kíkà òkọ́ ọ̀sẹ̀ agbára rẹ̀ mo fi jagun ọlọ́run wa kọ́ yà kalẹ̀ ọ ìgbà tó ń ju ọba àtàwọn sàhábà tí wọ́n bọ́dọ̀ jù àwọn náà ni wọ́n jù walakinna Allaha rama ọlọ́run kọ́ ọlọ́run ló ju ọba yẹn ọba tó pọ̀ tá yẹn ọlọ́run ló gbogbo àṣeyọrí ọlọ́run láwọn kọ́ òun ni kí wàá ló sọ wọ́n dẹ kí ló sọ dẹ sẹ́yìn pé ọlọ́run láàmà yóò kọ́ wáyà tó lẹ́gbẹ́ sọ bọ́lá mọ̀ òun lámà pè òun lámà dákọ̀ àníkọ́ ọlọ́wọ́n bá mọ́. àwọn ó gbọ́dọ̀ yanjú ká tó kù láyé. bí ẹ̀ka bá mọ̀ tí ò bá sọ yóò dáràn níwájú ọlọ́run. bí ẹ̀ka bá jẹ́ mẹ́díkù dọ́kítọ̀ tẹ́tí ọ̀kítù rárá ìmọ̀nìkára ayílẹ̀ dọ́kítọ̀ mutí omi àti oúnjẹ yín gan láàánú jẹun ni ẹ mọ̀ ẹgbẹ́ sẹ́pẹ̀ bẹ́ẹ̀ yóò fi jẹun ẹ mọ̀ ẹgbẹ́ sẹ́pẹ̀ kó tètè dá yín lóhùn obì fẹ́ ṣeré káàná bá tún tá a mọ̀ ṣeré ọlọ́wọ́ bí wà torí pé kínú ẹnìkan wọ́n lè mọ̀ ọ́n bàjẹ́ pápámọ́ àti dáhùn iwájú ọlọ́run ọ̀lọ́ àti ìgbà sẹ́yìn gbé mẹ́díkù dọ́kítọ̀ sípè nígbà tó ti ṣe àtẹ́yìntà láìsàn ni àìsàn tí wọ́n ń sèyàn láì gbọ́ náà bàgbọ́ wá ju àìsàn ara tí wọ́n gbé lọ sọ́dọ̀ mẹ́díkù dọ́kítọ̀ lọ àìsàn ẹ̀mí ó ju ti ara wà ń sépè ká ń gbé mẹ́díkù dọ́kítọ̀ sépè fún lọ ọ̀láì pé tálára bá ń ṣàìsàn tó bá kú tó bá sin lọ́hùn àìsàn tó fáwọn ó ti parí síbẹ̀ nìyẹn tó bá sin lọ́hùn àgbèrèdè pẹ̀lú òkè àti ọ̀nù ṣùgbọ́n wọ́n ti kẹ́ ẹ̀ láyé tí ó ní dókítà ní nàìjíríà ó ní lamẹ́ríkà wọ́n bá fi sí dókítà amẹ́ríkà náà wá ti kẹ́ nàìjíríà yóò wà but àìní àìsàn tó bá gbádùn tóbi kò láyé àìsàn gidi ti bẹ̀rẹ̀ lẹ́yìn ikú ìnira gidi ó ti bẹ̀rẹ̀ lẹ́yìn ikú torí àìsàn lẹ́mí gbé lọ. ẹ̀rọ wo àwọn ẹ̀rí tí ń sọ fún wa pé a gbé àwọn èèyàn kan dìde báyìí báyìí báyìí tí wọn sì rí bẹ́ẹ̀ láyé ọlọ́run àdáwọ̀ burúkú ẹni wọ́n ti ṣe déédéé mi àtẹ̀yìn o wọn ò rí bẹ́ẹ̀ láyé ọlọ́run ní pẹ̀tẹ́ a wọn dìde bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lè mọ̀ pé wọ́n dáràn.

àwọn ẹlòmíín náà kà bẹ́ẹ̀. fìrìhàn òun kú sínú ìparun tó bẹ́ẹ̀ ní ẹ̀ka ìfẹ̀dọ́jọ́ alẹ́ ni á sí àyàwó ẹ̀ òun bọ̀ náà bá gbọ́ àwọn àdìkẹ́kọ̀ọ́ la gbọ́ yẹn yìí. tí o bá lọ sọ pé lókòkò dúdú lẹ̀ pọ̀ gbogbo ó ti ló ti jáde. ẹ̀ẹ́d ọ̀yàwó ànábì lùt aleyhisalaam aleyhisalaatu wa salaam wọ́n pè òun náà òun náà ò bá tọ́lọ́hún òun náà parun. àbújáàlì ọ̀lìmọ̀lì ọ̀hún ẹni ibi tọ́lọ̀ ń sẹ́bilé òun ló bí kírímà àgbàgbà adé ni ẹ bá ń pe kírímà lónìí ọmọ tá a lẹ́ ń pè é kírímà yìí náà àdìjà yìí. àbújáàlì kórìíra àná nílò àtẹ̀sùn láàmú alẹ́ ni tó fi kó láyé. rọ́ọ̀sì ni ẹ kírímà rọ́ọ̀sì aláwọ̀ sálẹ̀ àná sàárè kan sọ pé mò ń tọ́jú bàbá mi lójú ogun i think it's uh, uh, the battle of badr mò ń tọ́jú bàbá mi lójú ogun torí ìfẹ́ tó tẹ́tọ́ mi máa pa bàbá rẹ̀ òsì gàtlán ó mẹ́ láàrin kẹfẹ́rí ó sì mẹ́ náà tó wá gbógun tànàbí sallallahu alaihi wasallam ọmọ sì ti gàtlán bàbá sì wọ́n nígbà òun sì rí pé bàbá òun gan tágẹ́tì òun pé òun ló fẹ́ bàbá òun ló fẹ́ òun ló fẹ́ pa òun gangan òun sì ń ṣáájú lọ́dọ̀ rẹ̀ torí pé òun lérò pé tó bá gba islam oore ni fún un kí wọ́n jẹ̀bi ní òkú sí kékeré torí fún bẹ̀rù ẹ̀. àmọ́ ńgbà tó rí fóun gangan ni target ó dàbẹ́ ni fóun gangan ló mú un malẹ̀ ló bá dojú kọ ló bá yọrí kò lọ́rùn ẹ̀. ajá tóbi tọ́lọ́ ló parí ẹ̀ sí nìyẹn. ọ̀rọ̀ wo ló ẹ̀ mọ̀ bẹ̀rẹ̀ ọ̀rẹ́ ìtọ́ ọ̀rọ̀ wo ló le tó bẹ́ẹ̀ ọ̀la ò le jù bẹ́ẹ̀ lọ ọ̀rọ̀ islam ni eléyìí ti sọ́kùnrin rárá. alọ́nùká máa bẹ lọ́wọ́ fún ìgbà mi kẹ́ wọn ebi náà ti kẹ́ni àti ìdílé ìlọ́gbà tó bí náà bẹ láyé òbí tó tán sínú Islam yìí òbí tí o bá tán sínú Islam ìgbà tó fi fáyé rẹ̀ lẹ́jọ́ pé pọ̀tì tán láàárọ̀ àtọ́mẹ̀ kò tó fẹ́ nìkan tó ló ń bọ̀ lọ́wọ́ bá gbọ́ tó ti gbọ́jọ́ gbọ́dọ̀ àlùkìyàmọ̀ gbọ́ kó máa bẹ lọ́hùn fún ẹni tó jọ́ta ìmí ọlọ́hùn pété foríjì tó bá ti sọ ọ́ bá nìyẹn àyà wọn ta tètè wọn fọtún kódà kó jẹ́ ànábì ọlọ́hùn. ọlọ́run ní kẹ́lẹ̀ mọ̀ pé ọ̀rọ̀ yẹn le ó sírọ̀ èyí dáná bí ìwà ẹni sọ̀rọ̀ fún bàbá rẹ̀ ọlọ́bẹ̀ bí ànábì ìwà mi ti dé o. ànábì ọlọ́run ò gbọdọ̀ pàdé nǹkan mọ́ mùsẹ́ ó ti sọ fún bàbá rẹ̀ ńjọ́ kìíní tí ń ṣe wá sí ó ní là asfaw kiri àná rata lóògùn ọlọ́run ló kọ́ lọ́ọ́ ìdìmọ̀ náà àforíjì fún ọ. lọ́kọ́ máa dáná ìgbọ̀rọ̀ ní ìmẹ̀lẹ̀ àbí èyí ṣe pé àná àforíjì tọ́lá ànábì wá fún bàbá rẹ̀ kí ọlọ́run foríjì àmọ̀ ìyá àdéhùn tó ṣe ní o nígbà tó wá ayé àdá ló kọ̀ kò fẹ́ lọ́wọ́ kan máa pẹ́ kọ́lọ̀ forí jù. kò tọ́ sí ànábì. àti gbogbo ẹni tó bá gbọ́ náà bá gbọ́ kọ́lọ̀ sí ìmọ̀ àtẹ̀yìn lọ́dún gbàgbọ́ òdodo. kíkẹ́ tọrọ àforíjì fún tẹ̀bọ. tí ó bá fẹ́ tí wọ́n jẹ́ ẹbí tí ó súnmọ́. kódà bó jẹ́ ẹbí tó súnmọ́. lẹ́yìn tí ó ti hàn. tó ti hàn. pé dájúdájú. pé dájúdájú. àwọn ìṣàbọ ni èrò iná. ẹnìyẹn kú sínú ọ̀sẹ̀ bọ fọmọ náà ni ó lè jẹ ìyá ó lè jẹ bàbá ó lè jẹ ọkọ ó lè jẹ ìyàwó tó a ti kú síbẹ̀. tí ò kó tó àjọṣepọ̀ ti parí. Àbá kan ọlọ́mọba ni ṣèdáyà fún. Torí pàápàá àwọn Yorùbá náà ni wọ́n máa ń pè àtẹ̀ntó kọ́tọ́ lọ́hùn àtẹ̀ntí wọ́n ní nígbà ṣe Wọ́n ní ẹgbẹ́ náà wá sọ́wọ́ yóò bá gbà yóò bá nígbà. mu. kò rí ayé àwọn olùgbèdè yá rẹ ni ìfẹ́ òbí rẹ ni ẹ náà mú kọ́nà ọkùnrin jì kí ló burú mbẹ kọ́nà ọba àgbà kó gbà tó rà mí nígbà subhanallah wàlà hàwùlà wàlà fún wọ́tà ìlànà. lẹ́yìn gbólóhùn wípé kò tọ́ ẹnìkan tó gbọ́ náà gbọ́ bá kò tọ́ bá ẹnìkan àti ẹnìkan tó gbọ́ náà bá gbọ́ ó tọrọ pé Allahumma ghfirla kódà ó lè má gba fèsì wọn kọjá mi tí ó kórè àwùjọ òǹdè ìyẹn wọn bọ́ lọ́run sọ̀tà kú wọ́n sì ní wọ́n nífẹ̀ẹ́ ọlọ́run wọn á ní kọ́ra àforíjì wọn á ń sọ pé kọ́ra àforíjì ọlọ́run sì fi rinlẹ̀ bí ọ̀tá òun ni. àbẹ tó bá sin lọ́wọ́ bá kú táwọn ọbẹ̀ lọ́wọ́ rẹ̀ títí táwọn náà fi kó láyé nínú tọ́lọ́wọ́ wa kú sí ọ̀dọ̀ Isa ọmọ Mariam alayhi salatu wa salam òní wípé wàyídà àhàyọ̀tù ìlànà àwárí yìí wọn ni àmìnú bí abẹ́rọ̀ tó lé. àwọn nígbà tí èmi ránṣẹ́ sí àwọn ẹ̀sẹ̀ wa rẹ pé. àwọn ni wọ́n pè ní disciples àwọn tó súnmọ́ gbogbo àwọn ọ̀nàjọ́ náà lónìí alayhi salatu wa salam wọ́n láwọn tó súnmọ́ wọn gan-an tán jẹ́ ní àkọ́kọ́ nínú gbàgbọ́ gbàgbọ́ òdodo. a pe aránṣẹ́ sáwọn àwárí yìí àmínú bí wádìí ọ̀rọ̀ tó lè pé kí ni. ẹ gbà mí gbọ́ ifá mọ́dá ń sọ bẹ́ẹ̀ fún wọn ọlọ́run bá ń sọ bẹ́ẹ̀ pé máa jíṣẹ́ fún wọn pé ẹ gbà gbọ́ àtòjíṣẹ́ mi ẹ gbàgbọ́ lójijì ọlọ́run wọ́n wí pé àwa gbàgbọ́ agbàgbọ́ kó o sì jẹ́rìí pé ni wá nínú àyà àti ànànà mùsùlùmù ẹni tí wọ́n gbà fún mùsùlùmí náà bí mùsùlùmí kọ́ nígbà tẹ́ni tó gbà fún èèyàn sọ pé káwọn sì gbà pé mùsùlùmí ni wá ẹni tó gbà fún kọ́ mùsùlùmí lòun náà ṣé sọ ọmọ ọlọ́mọ ẹni bá sọ̀rọ̀ yẹn wọ́n ṣe hàd bí ànànà mùsùlùmù tẹ̀tẹ̀ síwájú nígbà tí àwọn ẹ̀mẹ̀wà wípé. àwọn ẹ̀mẹ̀wà wípé. ìwọ yín sọ mọ́ríàmù. olúwa rẹ̀ á ní agbára láti sọ ọpọ́n oúnjẹ kalẹ̀ fún wa láti sánmà bí. ó wípé. wọ́n béèrè mìíràkù. ẹ bẹ̀rù ọlọ́run. ẹ bẹ̀rù ọlọ́run. kí ni kí ni ṣe ilé ẹlẹ́ ti gbọ́ náà gbọ́. ẹni kì í jẹ́rìí pé mùsùlùmí ni ó ti tó. ẹnu wa bẹ́ẹ̀ rí àmì ìyanu tó tóbi. kíkó oúnjẹ máa bọ̀ láti sánmà dàrẹ́tì. ẹbẹ̀rẹ̀ ọlọ́run ẹbẹ̀rẹ̀ ọlọ́run kọ́ọ̀lá sákòlọ́ọ̀hà ìǹkúntùn mùmìnì ṣe ẹbẹ̀rẹ̀ ọlọ́run tó wá mùmìnì lórí ní lòdòdó ẹgbọ́n tí wọ́n wí ọ̀rọ̀ wọ́n wí pé àwọn fẹ́ láti jẹun ẹbí pa wò tó bá bẹ́ẹ̀ kéde pé a kàn rí oúnjẹ yóò sọ àkọ́kọ́ lọ́pọ̀lọpọ̀ afẹ́rọ́ lọ́nkan afẹ́rí tòbí wọn náà sì dúró lẹ́gbẹ̀ẹ́ kan wọ́n rọ̀ máa gbọ́ pé àwàdà náà kí fẹ́ rẹ̀ ní jẹ́ akajáde bíi náà ẹ wá rò dẹ́ntú fájú ẹ̀yìn tó ọmọdé àmọ̀ ẹ̀gbọ́n tí wọ́n léèrè wọ́n ní kọ́ọ̀lù mi nà afẹ́ àkàn ní rí ah, ah, oúnjẹ yẹn o Àti kí ọ̀nà wá lè balẹ̀. Tá a bá kọ̀ wọ̀, ẹ̀ á gbà pé àtẹ̀lá náà ní ọlọ́run kan lóòótọ́, ọkàn wọn balẹ̀. Náà. Àti kí àwa lè mọ̀ pé òdodo ọ̀rọ̀ ni ó bá wa sọ. À mọ̀ pé òjíṣẹ́ ọlọ́run sọ̀rọ̀. Àti kí àwa lè mọ̀. Torí èèyàn sáà ni ọ́, nǹkan kan láti bá fi mọ̀ ọkọ̀ wọn balẹ̀ sí àti pé kíni. àti kí àwa lè jẹ́rìí. a lè bàjẹ́ a lè Ìsọ̀ ọmọ Mẹ́ríàmù wípé ọlọ́run bá wà ó. Sọ ọpọ́ oúnjẹ kalẹ̀ láti sánmà. Kí ó jẹ́ àjọ̀dún fún àwa. Kọjọ́ oúnjẹ oúnjẹ gan tí ó jẹ́ àwọ̀ jẹun ẹ̀mú fún wa. Ẹni àkọ́kọ́. Ẹni àkọ́kọ́. Ìyẹn ni pé kó jẹ́ pé gbogbo wa yìí à á jẹ tayọ̀tayọ̀ tí ó sì máa jẹ́ róòdù nípa ọtí bọ̀ lẹ́yìn. Náà. Àti kí ó jẹ́ ìrọ̀lá sí ọ̀dọ̀ rẹ. Ó jẹ́ kí ni? àmì àmì kan lágbọ̀dọ̀ rẹ̀ ó jẹ́ àmì ìyanu àmì ìyanu ló wà mọ̀ jẹ́ náà. kí o ti pèsè fún wa. kó o pèsè fún wa. rẹ ni ó dára ju àwọn olùpèsè lọ. ìwọ ló máa pèsè ju pèsè máa pèsè lọ. ọlọ́run wípé. ọlọ́run á sọ fún wa. ni yóò sọ ọ́ kalẹ̀. ìní múnazínú ha alẹ́ ikùn máa sọ oúnjẹ yẹn kalẹ̀. ṣùgbọ́n. bóòlù lọ́ọ̀ ti sọ̀rọ̀ yẹn. bóòlù ti sọ. sọ ẹ̀ bá nàbì Musa ni ẹ jẹ́ pé ọlọ́run kọ́ dà rẹ ànábì musa sì fi dà rẹ gbọ́ bàtí kí ànábì musa là sọ̀rọ̀ rẹ yìí o ànábì ẹ̀yin bá mi o ọlọ́run ní kí ni mo nà zílù wa àlékún máa tó ń jẹ yẹn kalẹ̀ bóòlù mẹ́sẹ̀gì yẹn ti dé. à ń sọrí Jibril torí àti kà ń bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan nínú àyàtà àkọ́kọ́ kà tọ́lọ̀ sọ wípé mo ti ràn ọ́ lọ́wọ́ pẹ̀lú òfin mi ẹ̀mí mímọ́ ṣe kó àwọn àtẹ̀mí máa papọ̀ mọ́ lọ́wọ́ wájú ọlọ́run mò ń rán sí ni jíṣẹ́ mi fún ẹrú tó fẹ́ sìn mí jíṣẹ́ mi jíṣẹ́ mi mò ń rán sí ni àpèjúwe ẹ̀ ni ìní mẹ́sẹ̀gì yẹn ti dé bó ṣe fẹ́ lọ́run tán jìbìrì ìlú wa ó wá sí mẹ́sẹ̀gì ọlọ́run bàbá pé ọlọ́run sọ pé òun tó ń jẹ yẹn kalẹ̀ ẹ wá gbọ́ mọ́jẹ̀mú tọ́lọ́run fi tì í ṣùgbọ́n ẹnikẹ́ni tó bá ṣe àgbàgbọ́ lẹ́yìn náà tó ń jẹ yẹn bá wá tí wọ́n tó gbọ́ lọ́ngbọ́n èmi yóò jẹ́ níyà kan. èmi yóò jẹ́ níyà kan. tí èmi kò fi jẹ́ nìkan rí. ẹnìkan ò sì ní fi jẹ́rú ìyà bẹ́ẹ̀ ni. ìyẹn ò mọ̀ jẹ́ final decision. a lọ́wọ́ lára mọ́. ìparun òde ni. ọba gbọ́ lọ́wọ́ bá gbọ́. ẹ tẹ̀síwájú àti nígbà tí ọlọ́run wípé. nígbà tí ọlọ́run wípé. wọ́n ń sọ ọmọ mariam. wọ́n ń sọ á ní o sọ fún àwọn ènìyàn pé. ẹ mú èmi àti ìyá mi ní ọlọ́run méjì lẹ́yìn ọlọ́run kí. ọ̀dà àtìkà nígbà tí aya nígbà tí sànfẹ́ alukuran wọ́n sọ fún ọlọ́run tí a mọ̀ pé òun tọ́jú yẹn kalẹ̀ ó ní wọ́n sọ̀kalẹ̀ àbẹ́ sọ̀kalẹ̀. ìlànà ìpè sọ́ọ́sì mọ́ ìdà ní sóràtù lè mọ́ ìdà. nínú ìdè lágbàwá tí wọ́n sọ pé mọ́ ìdà it is a prepared food oúnjẹ tó kù kákàn jẹ onímọ̀ ìdá sóra tó lùmọ̀ ìdá sóra oúnjẹ tí wọ́n ti pèsè àti tó bá wá ló máa ń bọ̀ láti tán náà ó wá sọ̀kalẹ̀ sáàrin àwọn èèyàn wọ́n sì sìn wọ́n ti jẹun náà ó jẹ. mẹ́sẹ̀gì Islam kì í sáwàdà ẹ wo orú ṣẹlẹ̀. àwọn fẹ́ẹ́ rí kátó lè ní ọkàn ìfọkànbalẹ̀ pé ọ̀rọ̀ ọlọ́run bá wa sọ àwọn onídìí àti wa o kò sí mójútà yẹn mọ́ láyé lónìí ẹni tó ń wá ó yà fẹ́ kú sínú ẹbọ ni ṣé bàbá kan gbé gbòǹgbò nǹkan fún un ó gbà kàdábà kan fún un wọ́n ti nǹkan kan fún lóńdó wọ́n gbé nǹkan kan fún ládẹ́kùtà ó yà wá parun ni kàràmà ló kù fọ́nrán wọn kẹfà wọn ni ẹ̀. kí wọ́n bẹ lọ́n kó gbà sóyà kọ́ọ́dé hà ọ̀nà ń bẹ kárí nǹkan lójú oorun kó kílíà kó ìṣẹ̀lẹ̀ lójú ayé àmọ́ àwọn náà rojọ́ kiri ọgbà lágbọ́já orí náà àbí kọ́ ọlọ́mọ báyàn ẹni tí mo rí sí yín ní arára ọdún fi sẹ́lọ̀ nù bá yàn ẹ̀ nígbà tí ò sí mú jíjà mọ́ pé gbé mọ́ ẹni ó sọ pé kó wọn náà lórí fún ara rẹ ó bẹ̀rẹ̀ náà fún ara rẹ ni tọba di dáadáa àlọ́ ó mọ̀tọ́ ti dé kóta abẹ́ká ṣe fi ẹ̀rọ àtàjì tán pẹ̀lú ọ̀n pé àlọ́ ó mọ ìní alùpàpà yẹ̀rọ máa wọ̀ jẹ̀sì oore fún orí ọlọ́run tẹ́lẹ̀ oore fún mi jálẹ̀ tó bá ti pé aburú ni àbí bàmí jẹ́ ni a ti wá sọ fún bẹ́ẹ̀ a ti ṣe ta abẹ́ká ṣe gẹ́gẹ́ bí ẹni tó àti tó dáṣẹ àlàáfíà àti àti yípadà kó níbi ẹgbẹ́ tá a fi sùn àti yíṣẹ́gbẹ́ mi. sábà lè dìde ká ti sọ́lá ká dìde ká ti sọ́lá lásìkò yẹn nígbà náà káwá àti wá kókó bí aburú táàrí yẹn ká sì gbẹnu lọ́wọ́ wọ́n fẹ́ kéèyàn kan gbẹnu lọ́wọ́ fúnra ara rẹ̀ kiri pé yóò àárín kankan fẹ́ nìkan yóò àánú máa rojọ́ kiri wọn ní àwọn rìnà ẹ̀ ń pàdé ẹnìkan ó rìnà tóun islam ò mú yẹn wá o èrè náà kọ́ ni kò sí gbọ̀dọ̀ wọn fẹ́ àwọn ọjọ́ kiri oríta tó yẹ bó bá ní sẹ́ni ṣọ́ọ̀bù ni ó wà tàbí mínísírì ẹgbẹ́ ó máa rìn sí káàkiri ó máa rìn sí táwọn ọ̀tá kiri rúyà sọ́ọ́lẹ́hà àwùsọ́díkọ̀ ó ń bẹ kàrámà ó ń bẹ ó ní àwùjẹ tó yẹ kí o bẹ lọ́wọ́ torí ẹ̀ ló jẹ́ pé gba ẹni ọlọ́run ẹni kan máa sọ̀rọ̀ fún ọmọ ńláparadà gan wọ́n sì máa ń látẹ̀ mọ́ra pàápàá jùlọ ẹni tó bá mọ̀ pé nínú àwọn àtìsí kan ọlọ́run ṣe bẹ́ẹ̀ fún un ọlọ́mọ ṣe bẹ́ẹ̀ fún un gbogbo lóun tó fi tọrọ fọ́nkálé tó fún ẹnu àwọn èèyàn ní ìsìn o ti yá wẹ̀rẹ̀ ni ayé ẹ̀fẹ́ bàjẹ́ ni kinní kan ni ẹni gbọ́ lẹ́ni ọ̀nà ọlọ́run. ọjọ́ sọ bẹ́ẹ̀ sẹ́lẹ̀ omi ó sẹ́ni yẹn àgàgà ẹni mú wọn bínú pé kọ́lọ̀ máa bá ẹni tiẹ̀ bínú ẹni ọlọ́ọ̀ bínú ọlọ́wọ́ bínú wọ́n máa látẹ̀nura púpọ̀ àmọ́ kò sí mú jíza mọ́ àbẹ̀dọ́ra fi dán àbí kù mọ́. oúnjẹ wọn sọ̀kalẹ̀ síbẹ̀síbẹ̀ náà àwọn tó gbọ́ lọ́nba gbọ́ gbọ́ lọ́nbọ́ àwọn tó parun parun gẹ́gẹ́ bí àdéhùn ọlọ́run lónìí náà látòrí Nuhu alayhi salam gbogbo mòjìzá tóbi dórí gbogbo àwọn ànábì ọlọ́run pátápátá nítorí àdéhùn Muhammad sallallahu alaihi wa sallam tá a wá ń kà lónìí tí èsè mòjìzá tí èsè mìíràkù ẹnìkan ẹ wá wo iye bàtálíọ̀n olùtẹ́bọ̀ àti kékeré tó tún fún ayé mọ́tíza mẹ́ràkù ẹnìkan rà nàbí ọlọ́run ó tó kárò ló fi kásí lọ́run àwa tó wá pa gbogbo ẹ̀kọ́ nìsín ó ti dìtà. ó mú ìpè tọ́lọ́ bá tún gbà nàbí ẹ̀rọ lómi dìde gẹ́gẹ́ ànábì ọmọ adáná ó tún kọ̀ kẹ́ ẹ̀ tí ó gbọ́ lọ́nà ó tún gbọ́ yóò tún gbà bẹ́ẹ̀ yóò tún gbọ́ lọ́nà lọ́nà rà. kọ́lọ́kọ́ bá tó sọ̀rọ̀ fún imá nìwà ká sì lékún ní imán ká sì bá òbí ọ̀rọ̀ náà bá pàdé ní ayé àti àlìkíyàmù. وقال ابن عباسي أني باب قوله تعالى أيشركون ما لا يخلق شيئا وهم يخلقون إذا تو ما سبوا تو ما نتفعل لذلك فنور مكر لهم إذا فعدا àwọn náà ni fúngbà sẹ́nìkan kan ò ti lè sọ wípé ẹni táwọn ń sìn ló dá ẹni báyìí ọlọ́run ló dá ẹni báyìí fi jẹ́ pé ọlọ́run ló dá ọgbọ ẹ̀dá nìkan ló dá àbùká sí láìláha ìlọ̀lọ́ láàmú àbúdà bí hakim ìlọ̀lọ́ kò kọ́ bá kan tó tọ́ ká sí lódodo àbí ọlọ́ kí ló fà onìkan ní adẹ́dà onìkan onìladẹ́dà tó ànídà àti àtàtẹ̀ lórí tó fẹ́ràn kàlọ́ mùsàmì kẹ́kẹ́ dọ̀lá ìlà àdúrà àná àti sọ̀rọ̀ sọ̀rọ̀